gbogbo ẹ̀yin ìjọba amúnisìn ìjọba nínilára tẹ́ ẹ̀ fàyè dààmú àwa mẹ̀kúnnù tẹ́ ẹ̀ ń ni wá lára ìnira pọ̀ ó ti pọ̀ jù a lọ tò lẹ́nu atm a tò ní báǹkì a tò ní ilé epo ó kàn tiẹ̀ wá tó kákàn tiẹ̀ wá tò lẹ́nu atm àbí ní báǹkì kó wá dorí ẹni tó fẹ́ gbowó ẹni tó ti wà níbi nọ́mbà two hundred kan wá sọ pé owó ti tán àbí kó kàn pé èèyàn bíi mẹ́rin àbí márùn-ún tó máa kàn èèyàn kan lówó ti tán ẹ wá fi ìyà jẹwọ́ ẹ̀kan fara ni wá bó ṣe wù yín inú yín dẹ̀ ń dùn à ah! ẹ̀yin ìjọba fíríà náà hmm. bóyá lè pé inú sì ń bí ọmọ nàìjíríà àmọ́ kálukú kan sáà ń wò wọn ò lè sọ̀rọ̀ torí kálukú mọ̀ pé táwọn bá ti sọ̀rọ̀ báyìí bíi kẹ́ni wọ́n lọ pa àwọn bíi kí wọ́n ní kí wọ́n lọ gbé àwọn wá kálukú wá ń dúró wọ́n wá wú ẹ̀sìn yín wọ́n ń wobi tẹ́ bàyà àràjá. a ah! ìjọba nàìjíríà gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ nídìí bára ṣe ń ní wá bí ìyà ṣe ń jẹ wá ẹ̀. a ah! ẹ rí ìbínú ọlọ́run ọlọ́run ó wọlá gbogbo orí tẹ̀ ń fìyà jẹ gbogbo orí tẹ̀ ń fara ni bá a ṣe pọ̀ tó ní nàìjíríà ìbínú ọlọ́run ó sọ̀kalẹ̀ lẹ́yìn lórí kí ló dé ìnira ẹ ti pọ̀ jù kò síná kò sépo kò sómi títí ò dáa kò sí security gbogbo ẹ̀ kàn rí rúdurùdu ẹ̀dẹ̀ ń ṣèjọba lọ́ntì yín that means pé gbogbo ayé ò bá kú tán kí gbogbo ọmọ nàìjíríà ò kú tán kí wọ́n kó èèyàn méjì àbẹ́yọ kan ẹ̀yìn á sì mọ ṣèjọba lọ́ntì yín ah! ẹ rántí fíríàwọ̀ náà jọ sí bọ́lọ̀ ṣe pa wọ́n rẹ́ tìrantìran tẹ́ ẹ bá ṣọ́ra tẹ́ ẹ wá solúsàn sí gbogbo tó ṣẹlẹ̀ sí fíríà náà ó ní ó padà ṣẹlẹ̀ sí yín ọlọ́run ó sọ òkò ìyàlẹ́ yín lórí ìyá ẹlẹ́ta ẹlẹ́ro tẹ́ ẹ̀ ní bọ́ńbẹ́ láyé àti lọ́run kí ló wá dé ká tó gba PVC ogun ni ọ̀ràn ni á lọ tò tá a bá kúrò ń bẹ̀tàn tá a fẹ́ dìbò fún yín inú ọ̀run náà látún ti máa dìbò ẹ wà dé bẹ̀tàn ẹ kàn mọ́ fara ni wá bó ṣe wù yín àdàbí tá a bá ṣàbòsí yín ló kù.